ìwọ tó bá mọ̀ wípé o máa rí orin lágbàdo tó ìdí adẹ́lẹ́ àmì yìí. Hallelujah! Hallelujah! Hallelujah! Hallelujah! ọ̀dọ́ bá bẹ́ẹ̀ rí orin kan gbọ́dọ̀ ṣe kí ni. yọ wá ń ta fún jáde. change pé one thousand. ẹ̀rọ ìṣòwò yóò jáde wọ́n pè ẹ má pariwo ìwọ lọ́wọ́ àpò tẹ́lẹ̀ tí ẹ má pọ̀ dà ebi òní bá kí ni ó bá wọ̀ ọ́dẹ sí ó bá wọ̀ ọ́dẹ má sí ó ní pẹ̀lú ẹni one thousand sí. wọ́n ìta tó bá ti ní one thousand ti ah. Olúwa ò sọ fún ológun yéé. àdúrà yìí àwọn mẹ́ta one thousand naira wọn ò lè ná. àràmàdà olùpẹpẹ ajapẹpẹ gbọ́ dúró kò sáré. ẹ jọ̀ọ́ ẹ jẹ́ kí n lè parọ́ lọ iṣẹ́ tó ń bá lọ́sọ̀ọ́ yẹn nìyẹn mo fẹ́ fún yín ní kí ńlá ni àṣírí ńlá ni. Olúwa ló ní bàbá mi ló ní ògo yéé gbàgbọ́ pé ògo rẹ̀ ò bá lágbára yéé gbàgbọ́ kọjú sọ̀rọ̀ ẹ kọjú sí wọn ẹ kọjú sí wọn. kí ni ìfúnṣọ́ fẹ́ mọ́wọ́ jáde kí ni ìfúnṣọ́ pé tó bá fẹ́ ṣẹlẹ̀ kí ni ìfúnṣọ́ fẹ́ mọ́wọ́ jáde ẹ báwo fẹ́ ní ògo ṣe kiri bí wọ́n bá gbàgbọ́ owó tọ̀dọ̀ nígbà. ya ẹgbẹ́ ọ̀dọ́ ilẹ̀ ẹgbà ọ̀yá ọ̀yá. Hallelujah. Tí ẹ nígbàgbọ́, ẹ wúlẹ̀, máa wúlẹ̀ o. báwo ni wọ́n máa ṣe jẹ́ Thank you. ẹ kó wọ́n sábà pẹ̀lú akólọ́ wọ́n dúró àti ẹ̀ kódà wọ́n aramada olú pẹpẹ dáhùn àjọ àti ìṣèlú. àbí bàbá yóò rọ̀ máa tó àti bàtà lórí padà. ìṣẹ́yìn tí before three months of this time ọwọ́ ẹ̀ wò wọ́n. bó pásítọ̀ yìí máa ṣe Somebody said hallelujah. Kálọ́ gbàdúrà fún ọ yìí. Òpó. Òpó. Ẹ jọ̀ọ́. Bóyá wúmọ̀ yìí ti jẹ́ gbèsè ní five thousand naira. Odúkúrò nílé. Bí wọ́n ṣe tẹ̀ lọ́wọ́ yìí. eré màá lọ kó sínú dúró kò wúlò fún mi. àfi tẹ́mi náà bá máa dúpẹ́ ṣe àìlú. o gbọ́dọ̀ sọ oore fún ẹni tó nídìí oore tí alámọ̀dà gbọ́dọ̀ tí ìyá àbàkọ́ bá jẹ́ tí ìyá àbàkọ́ bá jẹ́ kò fẹ́ fún ẹ náà sí ibi nìyẹn. lẹ́yìn tó bá. wo ẹni tí ìyá ń jẹ àbí ọmọ náà ní bàbá lọ síwájú ẹ tó ní owó yẹn ó ní kó gbàdúrà fún ọ kó wọ òun fẹsẹ̀ rẹ ìwọ tó wà níbi máa fún ẹ lágbára fún oore ńlá tí Ọlọ́run máa ṣe fún ẹ. lórúkọ Jésù. tí o máa lè ní àǹfààní láti máa sọ òtítọ́. lórúkọ Jésù. Ọlọ́run àjò kan. Amen.